بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí abala kejì ìdánilẹ́kọ̀ọ́ wa ní ọjọ́ tòní ọjọ́ tòní ni yawmul ahad ní ìbámu sí ìkéde Sultan of Sokoto Amirul Muminin of Nigeria and ní ìbámu sí ìkéde aláṣẹ ní orílẹ̀-èdè Saudi Arabia wọ́n kéde pé òní ọjọ́ àkọ́kọ́ òní ni ọjọ́ àkọ́kọ́ ahadi ni ọjọ́ àkọ́kọ́ nínú oṣù lólehíjà nípa bẹ́ẹ̀ a fẹ́ wa létí lórí ohun tí ó rọ̀ mọ́ oṣù lólehíjà a fẹ́ ránra wa létí lórí ẹ̀ àkọ́kọ́ náà ọ̀rọ̀ yìí yóò dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtúnsọ ọ̀rọ̀ àtúnsọ ni o ọ̀rọ̀ àtúnsọ torí pé ẹni yòówù tí ó bá gbọ́ kútúbà júmúà ìjẹta tó bá tó wá ń gbọ́ èyí tí mo fẹ́ sọ yìí yóò rí gẹ́gẹ́ bíi ọ̀rọ̀ àtúnsọ bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan lè má jẹ yọ nínú kútúbà nítorí time factor tó lè jẹ yọ nínú ìjókòó eléyìí méjèèjì náà ni ká gbọ́ dáadáa lágbọ̀ọ́yé alákọ̀ọ́kọ́ náà àwa mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wípé oṣù méjìlá ni oṣù tí ó ń bẹ ní ọ̀dọ̀ o oṣù àkọ́kọ́ sì ni oṣù muharram oṣù tó kẹ́yìn ó ní oṣù dhulihijja oṣù kejìlá wa ni oṣù dhulihijja eléyìí tí ó bẹ̀rẹ̀ ní òní. èyí fi hàn wípé ìsìláàmù ẹ̀sìn tó pé ni. ó dá ní oṣù tiẹ̀ lọ́tọ̀ àyíbá àmọ́ tó bá ń gbọ́ orúkọ oṣù míì bíi January bíi February bíi March àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe oṣù tọlọ́hùn kì í ṣe oṣù ti Allah subhanahu wa ta'ala orúkọ oṣù àdádálẹ̀ ni táwọn kan dálẹ̀ ní ètò gásí pé kò kàn wá lọ́wọ́ kò kàn wá lẹ́sẹ̀ àmọ́ nígbà míì ń bẹ nǹkan tí ò kan ni wọ́n á máa taari ẹ̀ sí ni ní ìtaari by fire by force òun ni ó fi já sí pé ohun tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lérò pé ó jẹ́ oṣù òun ni oṣù January lọ́la by fire by force wípé a wà ní orílẹ̀-èdè kan tí kìí ṣe orílẹ̀-èdè Islam orílẹ̀-èdè tí kìí bá ti ṣe orílẹ̀-èdè Islam ọ̀kan nínú àwọn oṣù àgbélẹ̀rọ ọ̀kan nínú àwọn orúkọ oṣù kí ni ti ń jẹ́ àdádálẹ̀ àdádálẹ̀ òun ni wọ́n máa lò so by fire by force a wà lórílẹ̀‐èdè tí ìṣe orílẹ̀‐èdè Islam ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n ra Gregoria wọ́n ra bá wa lọ́rùn àmọ́ ìwọ mùsùlùmí mọ̀ nínú ọkàn rẹ wípé kì ṣoṣù wa o oṣù wa olóko o ó sì yàtọ̀ gédégbé ó yàtọ̀ gédégbé sí oṣù tiwọn ìwọ wo nísìn àwa láà wà ní one twelve fourteen forty two kí làwọn wà lónìí eleven seven twenty twenty one sọ́jọ́ra wọn. ṣẹ̀wárí ètò wa jọmí lójú ni wípé àwa mùsùlùmí tá a mọ̀ pa ní oṣù tiwa ńṣe la wá àwa dákẹ́ rọ́rọ́ àti ẹ̀ wá fi ọ̀nà kankan àfi máa lo oṣù wa kò yẹ kó rí bẹ́ẹ̀ tíjọba bá la oṣù gringorian bọ̀ wá lọ́rùn débi pé àrísíìtì tábánjá òun la kọ síbẹ̀ ọjọ́ ìbí certificate of birth òun ni wọ́n kọ síbẹ̀ certificate of death òun ni wọ́n kọ síbẹ̀ ní kóòtù òun ni wọ́n lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dákun níbi nǹkan tí àwa bá ń darí láàrin ara wa sótú yẹ kó túká sí pé oṣù wọn yìí lámọ̀gbé ní àrùgẹ tẹ bá gbogbo prógámù mi pátápátá lórí social media déètì wa mo máa lò déètì wa òní mo máa lò tí n bá fi lè lo déètì wọn n fi sínú àkámọ́ màá fi sínú àkámọ́ ni tàbí kí n má lò rárá déètì ti wáyé òní mò ń lò lórí prógámù wa torí wípé kò sí òfin kankan tó dè mí ń bẹ̀rù tí ń sọ pé ó tún wá tì mí ní ọ̀pọ̀pọ̀n ó wá sọ di làlúrí fún mi débi pé oṣù wọn náà ni kí n tún wá máa lò ah this is Islamic program Islamic program is required to use Islamic calendar north Gregorian calendar sòkèlè yìí máa jẹ́ àkíyèsí fún gbogbo ẹ̀yin àfáà orí social media tó ga sí pé déètì gíríngorì lè máa ń lò déètì àwọn kèfèrí lè máa ń lò ṣé wọ́n ẹ má lò tiwa lórí social media ni ṣé wọ́n ní ẹ má lò ni. ẹ̀yin tẹ́ẹ̀sì máa ń fún àwọn ìyàwó yín ní owó oúnjẹ monthly oṣù wa ni ẹ máa lò fún wọn náà oṣù wa ni ẹ máa lò ibi tí a bá ti lo oṣù wa ẹ̀jẹ̀ á máa lò níbẹ̀ ibi tó bá ti ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìjọba by fire by force nìyẹn a wà ní abẹ́ pé wọ́n jẹ wá ń pa ni but no government can jẹ mí nípa láti kọ déètì gírígórì sórí prógámù mi prógámù ìsìláàmù ni. ìyẹn báyẹn nínú ìrántí tá a tún fẹ́ mú wá ó ní wípé ṣé ẹ mọ̀ pé oṣù méjìlá yẹn tó gbóṣù wa oṣù mẹ́rin kan bẹ̀ ń bẹ̀ tó jẹ́ oṣù ọ̀wọ̀ irú oṣù ọ̀wọ̀ bẹ́ẹ̀ kò mọ̀ sí nínú oṣù gírígórì. ẹ̀yin tẹ́ ẹ̀ rojọ́ ń bẹ̀ yẹn dákẹ́ ẹnu yín ẹ̀yin ẹlẹ́jọ́ wẹ́wí obìnrin tí n bá ní kẹ́ ẹ ka oṣù ọ̀wọ̀ mẹ́rin ní ìsìn ẹ̀yin obìnrin ọ̀ya kẹ́nìkan kà fún mi oṣù ọ̀wọ̀ mẹ́rin tó wà nínú oṣù méjìlá Islam kẹ́nìkan tó bá mọ̀ nù yín kọ́ kà kí n gbọ́. You see? You see now? Hey, eh, ma. And then Saul, oya. Oya kàkí ń gbọ́ wọ́n tó náwó òun. <laughs> Uh-huh. ó ní mú àrà mùrọ̀mọ̀dọ́ náà. muharram ramadanu ó ti gbé gbági ó sì ti gba odó. gbogbo ayé sì ti gbọ́ fún ògbòdo our life life program là ń ṣe ni mo fi máa ń sọ fún wa wípé ṣe àwọn ṣe àwọn ìjókòó bíbá yìí kì í ṣe wáàsí nìkan o ẹ̀kọ́ tààrà ni o ẹ̀kọ́ tí a fẹ́ kí ìwọ náà mọ ihun tí àgbà fi ń jẹ̀kọ ni tá a bá fẹ́ kó o mọ ohun tágbà wa fi ń jẹ̀kọ ìní fẹ́ ka tíra òmùdà kí n sọ fún yín pé tíra òmùdà mò ń kà ìyín kàn mọ kàdísì lẹ́nu yín mọ̀ tú fún yín ni yín sì mọ sọ pé wà nù bùkọ́rí wọ́n wà nù tíra báyìí wọ́n àmọ́ wa káàkiri ìyìn sínú mi ò tún ní ìmì òtún ní tẹ́tí à ń jáde fún ọ. ìjókòó bíbá yìí kọjá pé àkànṣe wá sí o la fi pè ní taalim education gangan ni a fẹ́ educate yẹ we want you to be an educator we want you to be an uh, educative or edu educative person learned we want you to be learned kíkà ṣe pé ọkàn mọ̀ sọ pé ah, àfáà yẹn sọ̀rọ̀ gan o ọba sọ̀rọ̀ gan o kí wàá ní tó sọ kò sídìí kankan lákọọ́lẹ̀ tí wọ́n náà mú lọ́wọ́ so ẹ dákun we need your dedication we need your concentration whenever you are here tọ́ba ti wà ń bíbà yìí gbà wípé ìṣẹ́jú márùn-ún ò lè lọ nínú ìgbà tí mo fi ń sọ̀rọ̀ kó jẹ́ àsọdànù ọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún kò lè lọ tó fi alérò pé o lè fi ìṣẹ́jú márùn-ún kan rojọ́ hmm, kò sáàyè kó o fi ìṣẹ́jú márùn-ún rojọ́ láàrin wákàtí mẹ́ta tí mo book fún yín kò sí ààyè ìṣẹ́jú márùn-ún tó jẹ́ ìranù àfi tí n bá tọrọ excuse pé mo fẹ́ lọ sí number one lókù lóò ní rí nǹkan kan dì ní àsìkò yẹn. ọ̀rọ̀ oṣù wa là ń sọ lọ́wọ́ nínú oṣù méjìlá tó jẹ́ oṣù Islam oṣù mẹ́rin kan wà ń bẹ̀ tó ga sí pé Ọlọ́run tún mọ̀ọ́mọ̀ yà á sọ́tọ̀ fún wa tó sì pè ní oṣù ọ̀wọ̀ nọ́mbà títí nọ́mbà ti sọ pé nǹkan kan ó ní ọ̀wọ̀ lára ah nǹkan yẹn lágbára nù ọgbà tí wọ́n ní ọ̀wọ̀ kókó la fi wọ igi. ó fi ọ̀wọ́ kókó ogi ó fi wọ̀ ọ́ bó o sì fi wọ̀ ọ́ sẹ́fẹ́nu kí àáké sọ ọ lẹ́sẹ̀ ni tọ́ba ti sọ àáké sí àáké òun sì padà yóò sì ta padà sí ọ lẹ́sẹ̀ ọ àmọ́ pé yes ó yẹ kó o respect kókó ogi ó yẹ kó o pọ́nlé ó gbé ojú àáké rẹ sáàyè míì ni kì í ṣe sójú kókó òun ọ̀wọ́ kókó ni ẹ fi ń wọ́gi. ìdí tọ́lọ̀ ń fi màmá fi oṣù mẹ́rin kan tó yà sọ́tọ̀ pẹ̀lú ọ̀wọ̀ ó ní wípé àkọ́kọ́ ná kí làwọn oṣù mẹ́rin yẹn àwọn oṣù mẹ́rin yẹn ọ̀kan dá dúró mẹ́ta yòókù tẹ̀léra wọn èyí tó dá dúró olóṣù Rọ́jàb kì ṣe Ramadan oṣù Rọ́jàb mẹ́ta tó awọn wọn ó ní lulikọ́ádà lulihijja àti muharramu tó gbókọ yẹn gangan rù. gbọ́ sí oṣù keje oṣù rọ́jàb oṣù ọ̀wọ̀ ni oṣù kọkànlá tá a parí oṣù zulikọ́ádà oṣù oṣù kejìlá tá a bẹ̀rẹ̀ yìí oṣù dúlíhíjà oṣù ọ̀wọ̀ ni oṣù àkọ́kọ́ oṣù muharram oṣù ọ̀wọ̀ ni ìwọ̀n yẹn ni oṣù ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin. nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn a fún ní ọ̀wọ̀ rẹ̀ a fún ní ọ̀wọ̀ rẹ̀ torí pé ẹlòmíì ò tiẹ̀ mọ̀ ọwọ́ kankan bẹ jẹjẹ mọ̀ pé kánàbì tó dé sallallahu alaihi wasallam làwọn lárúbáwá ti dá oṣù ọ̀wọ̀ yìí mọ̀ kì í sànàbì ló mú mọ̀ọ́rámù wà sọ́fàrù kankan ni oṣù ni ọba oṣù maharam sọ́fàrù ni gẹ́gẹ́ bó bá ìsìlámù láyé. ànábì náà bá islam láyé ni kìí ṣe ló mú islam wá ní day one ọba láyé ni. àwọn lárúbáwá yìí tí wọ́n wá jẹ́ ọ̀ṣẹbọ wọ́n máa ń rẹ̀spẹ̀tì oṣù ọ̀wọ̀ gan. lásìkò oṣù ọ̀wọ̀ ọba àgbé dúkìá rẹ sójú títì láì fẹ́ nìkan kan sọ olè kankan ò ní débẹ̀ olè kankan ò ní débẹ̀ lásìkò oṣù ọ̀wọ̀ wọn èyí dáná kèé sí amrọ̀bì lásìkò oṣù ọ̀wọ̀ gbogbo àwọn tí máa ń sí àwọn èèyàn jàǹbá wọn máa gbọ́lúdé ni ọ̀sẹ̀ bọ́ ó rẹ́spẹ́kì oṣù ọ̀wọ̀ ọlọ́run ṣé ẹ̀ ti kàdísì kan fún yín wípé àwọn kan wá gba ìsìlámù lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n wá sọ fún un wípé báwọn ṣe wáyìí káwọn tó lè káwọn tó lè padà wá ó tún dinú oṣù ọ̀wọ́ o ṣé n kà fún yín tí mo bá ń sọ wípé ìdí tó bí ọ̀rọ̀ yẹn ni wípé onírìn àjò ni wọ́n wọ́n fẹ́ wá láti ìlú kan sí ìlú míì àwọn lárúbáwá sì máa dáná wọ́n máa dáná nítorí dúkìá wọ́n máa dáná nítorí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tẹ́sìn ìsìláàmù tún dé sáàrin wọn àwọn tó bá fẹ́ lọ bá nàbì lọ dọ̀bù kírọ́ọ̀sì ẹ̀ wọ́n jẹ́ ń yà ṣùgbọ́n tí oṣù ọ̀wọ́ bá ti bẹ̀rẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ kèfèrí ọ̀sẹ̀ bọ́ ó respect oṣù ọ̀wọ́ ọlọ́run àwa mùsùlùmí òde òní àti ẹ̀wà mọ̀ pé oṣù kan bẹ mọ́ tí ń jóṣù ọ̀wọ́ ìwọ tó wà á mọ̀ mo fẹ́ kó o mọ̀ báyìí tọ́ba gásíkò tí wọ́n jí sẹ́ẹ̀sì ní mọ́ṣáláṣí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti wà ní oṣù ọ̀wọ́ o. wọ́n di nǹkan kan o ìwọ tó o ti máa fa wàhálà nígboro tó o sì pèrè mùsùlùmí nínú oṣù ọ̀wọ̀ yìí lọ sinmi wàhálà lọ sinmi jẹgbọ̀n lọ sinmi rúkèrúdò lọ sinmi gbogbo ohun tó ń bá káàkiri bí ìwọ́de dìdìrì yẹn tí ọ̀bẹ sì mú lọ sinmi ẹ o ìdí ni wípé ẹ̀ṣẹ̀ tíyàn bá dá nínú oṣù ọ̀wọ̀ àdìpìlẹ̀ ìyà ni fún lọ́dọ̀ àdìpèlé ìyà ni fún onítàn lọ́dọ̀ ọlọ́run bíyàn bá dá ẹ̀ṣẹ̀ nínú oṣù tí kìí ṣoṣù ọ̀wọ̀ tí ìyà rẹ̀ bá mọ ní ibi ìyà ọdún kan lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ṣẹ̀ ń tó bá wá dá the same ẹ̀ṣẹ̀ yẹn nínú oṣù ọ̀wọ̀ ọlọ́run lọ́mọ iye ọdún ìyà rẹ̀ ah, ẹ̀ gbọ́ ẹ̀ dáadáa ni táwọn ọ̀ṣẹ́ bọ gan-an ṣẹ́ ọ̀ṣẹ́ bọ́ tí ọ̀dọ́ lọ́mọ ẹ́ táwọn gẹ́gẹ́ fún ara wọn wọn ìfa wàhálà wọn ìṣèjàmbá wọn ìgbógun tira wọn tán bá ti rí i pé a ti bọ́ sínú oṣù ọ̀wọ̀. so pàtàkì oṣù ọ̀wọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ lọ tají láàrin ara yín ẹ lọ tají àti lóbi olùkọ́ àdàparí oṣù ọ̀wọ̀ ni àti bẹ̀rẹ̀ lólu hijja oṣù ọ̀wọ̀ ni muharamu ń bọ̀ lọ́nà oṣù ọ̀wọ̀ ni a sì máa ń kéde pé déètì òní òní báyìí òní báyìí kò ọmọ fọ́lù ẹ̀ tó ṣòwò bá ti wá parí tán tó bá ká sí pé ọ̀sáwàyé wá ṣàbùsí ni o lè máa ṣe lọ ok sọ pé ọ̀wáyé wá ṣe àbùsí ni o lè máa ṣe lọ ìyá rẹ ò ní ó jìyà o ṣùgbọ́n ìyá rẹ ò ní jẹ́ àdìpèlè bọ̀tọ́ bá gá sí pé inú ọ̀ṣọ̀wọ̀ lọ́ba tún ṣe àbòsíhùn ọ̀ràn gidi ni o ọ̀ràn gidi ni ọlọ́run fẹ́ ká bu ọ̀wọ̀ kún oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ohun tó bá sì wu ọlọ́run ni mà sí bẹ́ẹ̀ ẹ̀yẹn wò ó ó bu ọ̀wọ̀ kún haramu mọ́kà àti haramu mọ̀dínà ọ̀wọ̀ tí ó bù kún mọ́ṣáláṣí tiwa yìí ọ̀wọ̀ tí yóò bùkún mọ́ṣáláṣí àrísèkọ́lá àwọn máa tó fáìnù ọ̀wọ̀ tí yóò bùkún mọ́ṣáláṣí ajímọ̀bì ó sì bùkún kéne o haramu Mákà àti Màdínà igi kan ò gbọ́dọ̀ wù ní haramu kọjá ọ̀dá ọ̀ràn nù pé igi kan wù ẹ́ ọ̀wá àfàtú ọ̀fẹ́ lóní o ọ̀fẹ́ lóní o wọn ò ránṣẹ́ wọn ò ránṣẹ́ fílẹ̀. kíní ẹnìkan bọ́ọ̀lẹ̀ o sì mú ń tọ̀hún ọ gbọ́dọ̀ mú ọ gbọ́dọ̀ mú ọ gbọ́dọ̀ gbé ọ gbọ́dọ̀ gbé koríko bẹ̀ ọ gbọ́dọ̀ rí nǹkan ẹlẹ́mìí kó o pa ń bẹ̀ àyàfi bí eku bí eku bí ejò bí àkekèé bí àsákòńkò bọ̀sí àwọn nǹkan ẹlẹ́mìí yòókù ọ gbọ́dọ̀ dọdẹ ní haram. lórí ilẹ̀ haram ọ gbọ́dọ̀ kàn rí ẹ̀yìn tàbí ehoro kò ní ah ehoro rèé ọyẹ ẹbú ẹ e sá a tọ́ ọ bá sá ọ ti dáná tó tàn àbókété ọ ti sá ọ ti ẹni tí bá mọ́jọ́ kété nu o sọ mọ́jọ́ kété ni mọ́jọ́ kété máa o má jẹ máa o òkè tí ò dá o gbogbo tí bá ti ń jẹ ikú kò dáa. ọwọ́ nìyẹn tọ́lọ̀ ń ní ká fi wọ haram mọ́kà àtàrà mọ̀dínà irú ọ̀wọ́ yẹn kò sí bí ibi kan jẹ́ ilé ọlọ́run ni tó kó bá wù bí a ní kó gé dànù bàbá rí ehoro kan tọ́ba wá sàárín wa a kì mọ́lẹ̀ á dùn lọ́rùn tó ti yé bá nísìn àbá rí eh, àgùntàn kan àlè dùn bẹ́ẹ̀ gbogbo nǹkan wọn yẹn kò lè ṣẹlẹ̀ ní haram Mẹ́kà àti haram Madina now apàdàkà nu tíra múdà yìí o apàdàkà so ẹ̀yin mùsùlùmí mò ń fàsìkò yìí ta wá jí sí wípé ẹ dákun ẹ jẹ́ ká bu ọ̀wọ̀ fún inú oṣù yìí inú oṣù tí mùsùlùmí ò gbọ́dọ̀ gbé ogun dìde rèé ò gbọ́dọ̀ gbéjà dìde sẹ́nibọ́dì o gbọ́dọ̀ gbé ìjà dìde sí anybody nínú oṣù ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn so ìyẹn báyẹn nínú nǹkan tá a tún wá gbọ́dọ̀ mọ̀ ó ní wípé ọlọ́run ọba àlekíọlá ó tún wá mọ̀ọ́mọ̀ tún bu ọ̀wọ̀ kún ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù yìí nínú oṣù wúlé hijab tọ́bẹ̀ ẹ̀gẹ́ tó ga sí wípé nínú àwọn ọjọ́ tí ń bẹ láyé tó jẹ́ ọjọ́ ọjọ́ mẹ́wàá yìí ni the best lọ́dọ̀ ọlọ́run nínú àwọn òru tí ń bẹ láyé òru látìlú kọ́dì the best lọ́dọ̀ ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dúró òru dúró lọ́tọ̀ ọjọ́ dúró lọ́tọ̀ ní ti òru the best òru ni kí ni o lẹ́yìn látìlú kọ́dì ní ti ọjọ́ odidi ọjọ́ ẹ́ the best ọjọ́ kò ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tó lè jà therefore wọ́n fẹ́ kí asúmọ́lọ̀ ń ọjọ́ mẹ́wàá ti ṣe bákan. o torí àwọn èèyàn ti ń wa. tó wọ́n lè jókòó lẹ́ẹ̀lẹ́ ni ọ̀sáwà ọ̀fẹ́ sọ̀rọ̀ di chairman ọ jókòó lẹ́ẹ̀lẹ́ ni ó ti gbọ́ now um, kí là ń sọ lọ náà. ok ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá nínú oṣù lúlíjà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ó jẹ́ ọjọ́ tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù lọ tẹ̀rẹ̀ tá a bá ṣe nínú wọn ẹ jẹ́ àsúnmọ́ lọ́hùn nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn ká lékún nínú ìjọsìn àdáṣe wa bíi náfìlà bíi tìláwà ní pàápàá jù látàsìkò yìí tá a bá ti ń lọ títì tá a ń lọ nínú ọjà tá a máa ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahil hamdu. a gbọ́dọ̀ máa ṣe anytime anytime anywhere anytime anywhere bá a ṣe máa ṣe lọ nìyẹn lásìkò àwọn sálàfù nínú ọjà báyìí ntẹ́ mọ̀ gbọ́nu tó wọ́n mọ̀ lò òkè lójú títì ntẹ́ mọ̀ gbọ́ nìyẹn tó wọ́n mọ̀ lò òkè ẹ jẹ́ ká revive súnà yẹn àsìkò tẹ̀kìbìrátì láwa yìí tọ́ba ti wá di àárọ̀ ọjọ́ aráfà àárọ̀ ọjọ́ aráfà àsùnbà àtàkì láàárọ̀ ọjọ́ aráfà yẹn tàbá ti ṣe aságáfù látàn irun wa tá a ṣe àlọ́ máa ń tà sàlámù tán lẹ́yìn irun wa. ohun tọ́kàn a ṣe ó akbar allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar akbar ka kù sí àwọn àmọ́ ṣe bẹ́ẹ̀ lọ́ba yẹn ní ẹ̀yìn irun kọ̀ọ̀kan wọn ọmọ dá máa ṣe ní anytime gbogbo rẹ̀ ó parí sí ọjọ́ kẹtàlá nínú ọjọ́ kẹsàn-án ní ọjọ́ arafa ọjọ́ kẹwàá ó ní ọjọ́ ìgúnran ọjọ́ mẹ́ta tó wá tẹ̀lé ó ní ayamu tẹ̀sírík ayamu tẹ̀sírík yẹn yóò wá parí sí àlàásárì ọjọ́ kẹtàlá tó dábàá ti kí mọ́gíríbì àti bọ́ sí ọjọ́ kẹrìnlá so tẹkibira tiwa ẹ jẹ́ ká máa ṣe báyìí anywhere anytime tó bá di àràfà ọjọ́ àràfà ṣubú ìtaba kí àtúwà máa wí lẹ́yìn irun títí tí ó fi di ìparí ọjọ́ kẹtàlá tí í ṣe àlàsáde ọjọ́ kẹtàlá naam gbogbo ń tọ́jà sí olóore tìláwà náfìlà sọ́dákọ̀ kódà àwọn míì tí wọn kì í yọ zaka wọn bọ́ sí inú oṣù Ramadan wọ́n máa ń fíksẹ̀ sí inú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ inú oṣù Zulhijja láti lè rí ẹ̀san lágbà ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. a rí nínú àwọn àfáà tó ṣírò àwẹ̀ gbígbà nínú ọjọ́ mẹ́wàá yìí mọ́ ọ a sì rí nínú wọn tó sọ pé kò sí àwẹ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí o ṣe sí ẹ̀ǹtìkáàfù nínú rẹ̀. therefore níbi tí ìyàpẹ̀nu bá ti wà láàrin àwọn olùmọ̀ ẹ̀sìn tèmi bá dúró pẹ̀lú kan tí wọ́n dúró pẹ̀lú gun kejì a takora wa lórí ẹ̀.